الحمد لله الذي رفع ذكر الى محمد صلى الله عليه وسلم وخصه بما الشفاعات وعمل غيره فيما كان احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك ولا الحمد يسبح من عبد له ويرضى وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وحبيب قلوبنا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله الشافع المشفع صلى الله عليه وعلى آله وصحبه وكل من فلك مسلكه إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقواه وان للمتقين من أحمد الخلق بشفاعة محمد صلى الله عليه وسلم الشفاعة مؤتية بحال الكفار والمشركين قال تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون سورة البقرة الآية رضي الله ثلاث البين وقال جل شانه واتقوا يوم لا تجد فيه نفس من شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها عدل ولا ينصرون سورة البقرة الآية الثامنة والأربعون والشفاعة مختصة في حق المؤمنين لله ورسوله واجتماع سلف الامه كما ذكر بيانه في الاسبوع الماضي عباد الله فقد رحل جماعه الامه واذا خاطبوا بنبينا محمد صلى الله عليه وسلم وكذلك جماعته في اهل الجنه ان يدخلوها روى الامام مسلم عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا أول الناس يشفع أنا أول الناس يشفع في الجنة وهناك تبايع عنا يشاهد فيها الأنبياء والملائكة والمؤمنون روى الإمام مسلم عن أهل سعيد رضي الله عنه مرفوعا قال ويقول الله تعالى سمعت الملائكة وسمع النبيون وسمع المؤمنون ولم يبقى إلا أرحم الراحمين ويأخذ قبلة من الملأ ويخرج منا قوما لن يعملوا خيرا قط وسمعت النبي صلى الله عليه وسلم في روضين وجاءت آل الجنة قال النبي صلى الله عليه وسلم اللهم اغفر لبيت بعامل اللهم اجعل يوم القيامة فوق تكبير من المغرب أو من الماء أخرجه البخاري ومسلم عباد الله إن هناك شفاعة لقوم يكفلون بذنب عباد الإسلام ويختم هذه الإسلام سلسلة لهذا نور الحديث مكانة المرسل حين جعله رسول الله صلى الله عليه وسلم أن يجعله من السبعين ألفا الذين يدخلون الجنة بغير حساب والحديث مقرر في صحيحين ثم سمعت النبي الله يرضى بأقواله تفاوت بنات وسيئاتهم جزء يدخل الجنة وفي أقوال آخرين قد أمروا بهم قد أمر بهم من النار ألا يدخلوها أو يخرجوا آخرين من الذين دخلوا في النار قال النبي صلى الله عليه وسلم سمعتي لآل الكبائر من أمتي رواه أبو داود وغيره من حديث طويل فيما سلم عليه قال على النبي صلى الله عليه وسلم فيقول يا رب أمتي أمتي فيقال فلت فأخرج منها من كان في قلبي مثقال شعيرة من إيمان فانطلقوا فأفعل ثم أعود أعملوا في تلك المحارم ثم أصبحوا له سابلا ويقال يا محمد إذا راسك وقل يجمع لك وأشرك شرفك وسأل الله فقل يا ربي أمتي أمتي ويقال انطلق فاخرج من كان في قلبه مثقال ذرة أو قتلت من الإيمان فانطلقوا وعقرت هو يعود ويقول انطلق واخرج ما كان في قلبي أدنى أدنى أدنى من طول الأسد من قتل الإيمان فأخرجه من المال فأخرجه من المال فانطلق فحصل ثم أعود رابعا فأقول يا ربي إذا في من قال لا إله إلا الله ويقول وحسبات وجلاله وكبرياء وعظمته لأحسن بها من قال لا إله إلا الله متفق عليه عباد الله وإن نبي الله صلى الله عليه وسلم لا يملك أن يشفع لعبده أبي طالب أن يخرج من المال بل شفعته له لتخفيف عنه الحسان ويعلم في حسان الناس قال النبي صلى الله عليه وسلم لعدم تنظر شفاعتي يوم القيامة ويدعو في حراك من الماء يبلغ كعبيه يقلبه سواكم أخرجه البخاري ومسلم بارك الله ولكم في القرآن العظيم ونفعل الله واياكم. أجلكم الله ọba tí ó ọba tó ti pé ìwọlé ẹni ló sọ wa láti kí wọn tó wọn dá ìyá tó ti bẹ ní kí wọn tó ní àbẹlẹ wọn sọ ká ẹwọn kàmẹlẹ kí wọn tó ní náà àwọn ìjọ ọmọ wa láti pé kọ́mọ wa ti ní àti wọn fún wa ọ̀la ìgbàlá ọlọ́mọdé owó rẹ ọkọ rẹ ọlọ́mọdé àti láyé ìṣòro ní ìṣòro já fi ìṣòro àlàáfíà la ó sì kí àtàwọn ọlọ́dọ̀ rẹ ọlọ́mọ ọ̀la ìṣòro àwọn ọlọ́dọ̀ owó rẹ ọmọ táwọn ọ̀fẹ́ mi òun ẹ̀yẹ ọmọ tó gbé ìrántí àlejò Muhammadu ká sọ̀rọ̀ wọn kò wọlé òkèlè ó sọ fún ọlọ́run Quran wọn ń rọ̀ fún àlẹ́ náà ìlọ àwọn alágbóhùn ọ̀rẹ́ kan fún ọ. ìyẹn ló máa ṣe ọ̀pọ̀ wa sáà ìjọ sáà lóbi wọ̀ náà pẹ̀lú náà wò ìsọ̀ Muhammadu ìdá kọ́lá ẹ̀rọ ọ̀mùrí wọn á fi wọ̀ ṣáàbì. ó ní ọlọ́run bá àlejò ọlá ó ní orí olùkọ́ ayọ̀ lára àwọn òkú ara rẹ̀. ó jẹ́ kí gbogbo òkú àti olùkọ́ bá ń pè wọ́n àti márùn-ún tí wọ́n bá ti sọ pé ẹ̀ ṣáájú tó mọ́ ọ̀bà sí i ó tún mọ́ ọ̀bà sí apá lẹ́kọ̀ọ́ nìkan. ó ní tí wọ́n bá ọlọ́wọ́n kan wá sí àlẹ́ nìkan. níbi pé gbogbo òkú àti àlùkò ìwòrán á máa fẹ́ ṣọ́ láyà lọ́wọ́ wọ́n á ṣe ẹgbẹ́ wọn ní ọlọ́wọ́ àlejò ọlọ́kọ́ orúkọ ìlú látàwọn ọkọ̀ àlejò ọkọ̀ ọkọ̀ àlejò látàwọn ọkọ̀ láti fi bàbá àlejò ọ̀hún. ó ní orúkọ fún ẹ áwùsù àmọ́ wà á rẹ̀ lẹ́yìn. ọkọ̀ tó ní àlàáfà ti jẹ́ pàtàkó ọwọ́ tí wà lẹ́yìn ìwọ́n máa jẹ́ pàtàkó látara kékeré ó wù láti gbé e dá. báyìí kọ́ ọlọ́wọ́ bá wá pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ tó kú ẹ̀ dá oníbi àlejò sọ̀rọ̀ náà tó wà lẹ́sẹ̀rẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ pé ó lọ́wọ́ tó fi láwọn ẹ̀ka tí ò fẹ́ ẹ̀ka dájú rẹ̀. nínú nǹkan tó kú ni pé gbogbo àlejò ti máa wá sáyé pátá kí máa ń wọn ti jọ ọ̀kan ni. ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ ni ń jẹ́ ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ pátápátá. bákan náà ni pé àlọ́kọ̀dá ìgbàsẹ́mi pé ọmọ òṣèré lẹ́tọ̀ fún mi pé kéde àwọn ọ̀dọ́ ló fi bàbá yín bákan náà ni pé ọmọ òṣèré wa tẹ̀lé ní pé ìgbà tí ìṣe àbáyà kékeré ìgbẹ́ ọmọ tẹ́lẹ̀ mi ó fi gbẹ́rí ni pé èmi ìwọ náà bá ti fi lò ó kéka láàrin àwọn ẹ̀yà ọmọ ọlọ́pàá àwọn òṣèré kẹfẹ́ ó lára ní màkàtà ìgbà ló ṣe kí ọmọ ìgbà ló gbé táwọn ọwọ́ amú nǹkan ní inú àwọn òṣìṣẹ́ lẹ́yìn eléyìí kò fi pé àlẹ́bí ọwọ́ aṣọ ọ̀daràn àwọn ìdájọ́ ìgbà rẹ̀ ọlọ́ọ̀bà àdúgbò ọba àdúgbò yìí lórí agbára rẹ̀ lórí òògùn rẹ̀ àwọn tó bẹ́ẹ̀ fún ajé ìtọ́kọ̀ pẹ́kọ̀ sí ọba mẹ́ta máa ń bẹ̀ fún fún àbọ̀ ọlọ́ọ̀bà nìkan ọba tó wọlá ń tẹ̀sí ẹ̀yìn ẹ̀yìn tẹ̀sí ògbón tẹ̀sí ọba táwọn sọ̀rọ̀ òun náà ní máa wọ́n lè fi àkọ́jú wa àyẹ̀bí ọ̀kẹ́ wa ẹni tó máa bá ti bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ọmọ pátá sí ẹ̀lẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ àwọn àlùsọ́là àṣà àti olùsọ́nà olùsùkẹ́ tọ́lọ̀ wà àti ọlọ́pàá ìgbẹ̀rẹ̀ wọlé alẹ́bí àlẹ́gbọ̀n Muhammad ẹ̀rú sí ọlọ́run òbí sí ọlọ́run ẹni tó máa bá àlùsọ láyé ẹni tó máa bá ti kàní ọlọ́pàá àtẹ́kọ̀ọ́kẹ́ àti pẹ̀lú dáadáa lọ bí ọjọ́ àti ìlú. Ẹ̀yẹ́ ń tọrọ ọ̀rọ̀ lò, ìdá ọlọ́wà tọrọ wa. Ẹjẹ́ abẹ́ ọlọ́wà òtítọ́ àti kòṣìlẹ̀. Ẹjẹ́ àwọn ọ̀rẹ́ ti pé ẹni tó bá ní olùdọ̀rọ̀ ọlọ́wà nínú àwọn tí wọ́n sáǹfà níjù pẹ̀lú ìsìtàlẹ̀ kàmọ́tàn máa gbẹ́dọ̀ àti ìwé ni wọ́n jẹ. Ẹni pé láti fi ìdíwọ́ nínú kan ní àtúnyẹ̀rọ̀ nínú àwọn wáyé tí ọ̀sùn ìlà wọn lè wá parí tí a sọ̀rọ̀ bí òun àáké a sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlejò Muhammad sọ̀rọ̀ wá ọ̀wà lọ tó àjọ là ń bá wọ̀ wá káàdì mọ balẹ̀ ń dí àlejò Muhammad sọ̀rọ̀ wá ọ̀wà lọ tó là káàdì mọ pàtàkì rẹ̀ káàdì mọ pẹ́lẹ̀ tẹ́tọ́ lọ́wọ́ máa gbé ga ni ẹni tọ́nà ọba àwọn ni wọ́n sì wọ́n kí ọlọ́wọ́ bá àlejò ọlá ń bò àwọn ni wọ́n sì wọ́n ipò ọlọ́wọ́ bá gbé wọ́n sì máa ń fi ipò yìí wọ́n máa ń fi ipò wọ́n máa ń fi ẹ̀kẹ́ yẹ̀ yìí wọ́n máa ń fi ipò wọ́n máa ń fi àpẹẹrẹ lọ́wọ́ fún pàṣẹ ìṣàwọ́ àlùfẹ́rẹ́ wọ́n máa ń fi pàṣẹ ìṣàwọ́ àlùfẹ́rẹ́ láì sàṣèjì àti láì sàṣèjì ìyẹn láwùjọ àgbẹ̀ ìyẹn bá tẹ̀lé ìwúlò ìjọba ìṣàwọ́ àlùfẹ́rẹ́ torí bí ìyàn wọn fojú sí ẹsẹ̀ tó wọn wọn nìkan láti inú gọ́ọ̀mẹ́ntì kọ́ máa kú inú gọ́ọ̀mẹ́ntì kọ́ máa kejì ipò tí òde kò fi síbẹ̀ eléyìí ló tẹ́tẹ́ rẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbáyé káwọn ènìyàn gbé ni tí wọ́n ṣàṣètò nípa lẹ́nu àwọn àgbáyé ọ̀rọ̀ wọn ọ̀rẹ́ tó ń tàbí kí wọ́n ṣàṣètò wọn kọjá ẹnu àlà wọ́n máa pe lórí ipò ìdásọ́nà òfin wọ́n sì máa lọ́ọ́ fi ipò ọlọ́run ní àwọn àṣejù òun ní bàbá pé nàkúrí ẹ̀dá lè tọ́ kúrí ẹ̀ lọ́rùn ara ọ̀. ọlọ́run kúrí ayé ọ̀tá ayé àtàwọn olóògbé ni ọba ọ̀làkùnrin jìnnà ọ̀lẹ́ nígbà ìbẹ̀rẹ̀ àbòdò nítorí káyọ̀tì ni. àáfà yìí yà á lè tó lórí káyọ̀tì ni ìdá. ó wá lè ṣe wá lẹ́sẹ̀ rẹ̀ kó ló ká ló lè rí lọ tó bá yà ìyá òfin kí mú wọn ti láyé pẹ̀lú ìwé ìdìbò lẹ́tọ̀ọ́ sí i mú wọn ti sáfò ìfún tèmi ìfún wọn lẹ́tọ̀ọ́ sí i. ọ̀dọ́ ìyá mọ̀ pẹ̀lú ilé yẹn báyìí ń bọ́ àìpé àtúntò nípa jíjẹ́ sàfáà ní túmọ̀ àtúntò ní ìsìnkú intercession. Tí a bá ń sọ nípa ìsìnkú, àwọn òṣìṣẹ́ kan gbé lọ́wọ́ ọba àlejò ọlá dókítà kò yẹ ní national ọ̀hán lórí ìwé wáyé òun náà ní àṣàdáàdó ìkàkẹ́ òkú fáyé wọ́n ní ti àwọn òṣìṣẹ́ ìsìnkú nípa àwọn bèbèrè àwọn òṣìṣẹ́ wọn. Oníṣẹ́ àwọn bèbèrè wọ́n ń sọ nínú ọ̀rọ̀ pé àwọn òkàtà wọn mọ̀ ní yẹn wọn nà àdúgbò wọn ilé àti ọ̀rọ̀ ìwú náà ti hàn wọn àdúgbò wa. ìgbà wọn mọ ilé ẹ̀sìn wọn níbi tí wọn lè tètè àwọn lọ́dọ̀ ọ̀rọ̀. àwọn onígbà wọn mọ ẹni wọn lè kó náà lọ́dọ̀ ọ̀rọ̀. tí wọ́n lè nígbà wọn ni wọ́n rí wọ́n rí àwọn súnmọ́ lọ́wọ́ ọba. ìgbà táwọn wọn ti mọ pé káwọn lè súnmọ́ lọ́wọ́ ọba àwọn ọmọ ẹ̀yìn wọn kọ́ wa lè tètè àwọn lọ́dọ̀ ọba. ọlọ́run wa sọ wrong. Those who pray about good and people who are not in that way, money, and the bamboo, and the man, and the man. In company, I get the young one, I never see what I do that. Who you go to the Katakara? Ọlọ́kẹ́ ẹ̀mí mẹ́ta kẹ́tẹ́ ẹ̀mí ìṣẹ̀kẹ́ mẹ́mọ́ ẹ̀mí ti máa ń lẹ́yìn bá fún ìjọ ni wọ́n yà fún Ọjọ́ tí òṣìṣẹ́ ọ̀rẹ́ ẹ̀mọ́ láàrin máa ń lẹ́yìn tọ́lọ̀ máa fi kú ẹ. Gbogbo ta omi pátá ẹni tí máa ní níjọ́ tí ò sí nígbà kẹ̀kẹ́ sí. Tí ò ní sí ẹni tí ó ti bẹ̀rẹ̀ ní oníbíkẹ́ ìpọ̀lẹ̀ dáàbò òun àbúkọ̀ ìpínlẹ̀. Gbogbo ẹni tẹ́lẹ̀ ìlú pátá ipò alákòóso wà lọ́lọ́. Bẹ́ẹ̀ni wọ́n lọ́kọ̀ pàṣẹ mi. Ó ń tó bá ti ọjọ́ yìí kò ní sí ọ̀rẹ́. Kátàkárò ní ìtọ́ pátá ilẹ̀ ló ti jẹ́ ìgbẹ́ bí a ọ̀tọ́ wa ti gbẹ̀gbẹ̀ wa lè àti fún ọ̀rẹ́ láti gbé tó ọba ti mú ara rẹ̀. ọlọ́run tó sọ níbo mi tó sọ nípa kọ́ra ẹ̀ àkọ́ olùwàlẹ́ ẹgbẹ̀rún ọjọ́ kẹfù lára ẹni tí náà fún àjọ ìjẹ ìhà ọjọ́ tẹ́lẹ̀ kẹfù ní kápá ìgbẹ́lọ́gbẹ́lẹ́ fún wa tẹ́lẹ̀ kẹfù ní ìgbẹ́lọ́gbẹ́lẹ́ fún wa wọ́n yà yọ pàlú ní ẹ̀ṣẹ̀gbẹ́ra ọjọ́ tó wù ní gbà ìgbẹ́lọ́gbẹ́lẹ́ àwọn mẹ́sìkì àwọn lágbájá kò jẹ́ ìfẹ́ kó ní méjì ni gbogbo ẹni tó bá fẹ́ fi tẹ̀sí ẹ fà á nínú àwọn ọlọ́wọ́ ní ọ̀dà fún wọ́n ọkọ̀ owó lè lọ́rọ̀ lọ́ta rẹ̀. ọlọ́run ní báyìí ọlọ́run ò ní gba ìfẹ̀kẹ́ lọ́wọ́ ìdájọ́ náà wọn ò sì ní bí olùmẹ̀ lọ́wọ́ ìyẹn ní báyìí gbogbo ẹni ọba ta kọ́kọ́ lọ wọn ní rí sí bẹ̀rẹ̀ nígbà nǹkan tó rinlẹ̀ nínú àwọn fún àwọn olùgbàgbọ́ òdodo ni pẹ̀lú ilé ọlọ́ pẹ̀lú sunna ẹ̀ka Muhammad sọ̀rọ̀ àwọn ọ̀lọ́fẹ́lá àti ìgbà àwọn akọ́rọ̀ ìgbìmọ̀ àwọn tó ti sáájú ìjọ yìí àdúgbò pátá wọ́n bá ń bọ̀ lójoojú tí ń jẹ́ ìrìn ìgbìmọ̀ pátá pé èyí tí ó wà nínú tí kì í bá ti àwọn kọ̀wárì àti àwọn kẹ́sílà sọ pé àwọn ni wọ́n tó ti láàmú àwọn kọ̀wárì àwọn mẹ́ta wọn tẹ́lẹ̀ pé wọ́n ń takò lórí mùsùlùmí. Àwọn ọlọ́yẹ tí wọ́n máa ń gbìyànjú kékeré lórí tó òtítọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́. Nínú àjọ ẹran kò tẹ́sílà àti ọ̀rọ̀ àyè ní pé gbogbo ẹ lọ́rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ láti túwe ọlọ́sàdì gbogbo akúrú láti yẹn wọ́n nínú mẹ́jọ ọ̀rá. Ìdí yẹn fún òun gbàgbọ́ pé ìjà mẹ́lọ́ọ̀bà òun. Orí kí àjọ ọ̀nà ọ̀hún kúrú lọ́dọ̀ pé gbogbo ẹni yá àgbàláyé nínú ẹni wọn rà ṣùgbọ́n àtúntẹ̀ káàdì sínú ìjẹ̀ náà ó yà sínú àwọn ojú rẹ̀ òun pé bí yẹn bá dá ìdìbò lágbára bí èyí fi ẹ gbọ́ irú ẹni yẹn táàtà òṣìṣẹ́ tó wà fún àlùkò wa lábẹ́ gbẹgbẹ́ ọlọ́run lábẹ́ ìdí ọlọ́run ló wà tó bá fún ọlọ́run kó lè lórí tó bá fún ẹ̀sẹ̀ lẹ́yìn òfin níyà yóò padà wá sílẹ̀ kó nínú ìyá yẹn. èyí ló fi pé ta bá rí yẹn tí ń wọ ẹ̀sẹ̀ ní ìlú ọyá láti fi mu sí àdúgbò ní kéde ẹlẹ́sẹ̀ láti o ṣùgbọ́n àdúgbò wò ní kéde ní yọ. lókè bàbá ọba pé ọtí àlàájì ni onídọ́dọ́ yẹn tí ọtí àlàájì ni ó ti sọ tọ́lọ́ òṣùpọ̀lẹ̀ sọ tọ́lọ́ ìwọ̀ òun tí wọ́n tẹ̀ sọ alẹ́ kó ti ṣe kéde ní pẹ̀lú tọ́lọ́ pẹ̀lú ṣùgbọ́n nínú ìwà rẹ̀ lọ́sẹ̀ ń ta ọ̀gbẹ́ yẹ irú bí ìṣèṣì rẹ̀ ó sì wà káàkiri àwọn òṣìṣẹ́ tó wà fún ẹ̀ ó lè tó kó bí ọlọ́run ọ̀gbìn nínú náà o ṣùgbọ́n yóò padà jáde nílẹ̀ káàkiri àwọn òṣìṣẹ́ ọlọ́run ọ̀gbà lóṣù ilé ẹ̀ lọ́wọ́ léyìí tó ní apá kí ìlànà àwọn ọkọ̀ wá àti àwọn ọ̀fẹ́ sílà ẹ wá ní ìgbẹ́ta ọ̀sẹ̀ àtàlàyé tí ìyàṣẹ́ bá kọ̀ ó lé ní ẹnìkan tó sún lọ́dọ̀ lọ́wọ́ kékeré òun náà nàbẹ́ bàbá Muhammad ọ̀wá ọ̀wá ni wọ́n yẹ ṣẹ̀fáà tó lẹ́ àlè bọ́ọ̀lù òun náà ní ìsìnkú ẹjọ́ máa tẹ́tà àwọn àlè gbogbo ọ̀rọ̀ máa gbà sí. Kọ́jọ́ yìí wàhálà ó pọ̀ pé á wàhálà yìí kò gbọ́dọ̀ mọ̀ sí ìdájọ́ kẹ́ni lẹ́yìn ọ̀rẹ́ tí ọ̀gá tí ọmọ máa lọ tí mo kùnà pé tó bọ̀ ẹ́ fà ó ti ṣe lọ fún ọkọ̀ tó wà lẹ́yìn ìyá wọn ọ̀làgbà ọlọ́run lọ́rùn tó rẹ̀ ẹ̀rí pé ó jẹ́ ìṣẹ̀lẹ̀ alẹ́ ìfọwọ́ àgbàdàgbẹ́lá inú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti da torí ó dẹ́kun nìkan ló dé òun ẹ̀ ní ṣàpàkàtúrú ní àìsẹ̀lẹ́bí àìyẹ̀ gbogbo wa. àwọn ìwà ìdẹ́rẹ́ ìfọwọ́ àgbàdàgbẹ́ alẹ́ ìfọwọ́ àgbàdàgbẹ́ ọ̀nà tó wá dájọ́ ìgbọ́dọ̀ bí àtẹ́tẹ̀ ti lọ. Àwọn èrò àtẹ́tẹ̀ wọ́n máa fi wọ́n lọ́ra àtẹ́tẹ̀ lè máa lọ kútu ọ̀nà lọ. Ṣùgbọ́n báwọn bá tí àtẹ́tẹ̀ kọ́ àbọ̀ àbúrò wọ́n gbà pé ó wà lókè lè fọ́ láǹfààní àti wọlé. Àbí kì í yọ ẹ̀jẹ̀ wá lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀fọ́ àlùjẹ́mẹ̀. Kọ́ọ̀tù ìdílé náà lọ wá sí ìgbésà ìyẹn. Àbí kì í yí bàwá lọ́wọ́ pé láti ẹ̀wọ̀n àtọ́jú. Èmi mọ̀ káfọ́ ìdòwò ẹni sábẹ́ kọ́lọ̀ wá mi ti olùbáṣẹ́ nínú àpò wọ́n ti pa mí láti ẹsẹ̀ ìgbọ́dọ̀ sí ilé ìfẹ́ká sí rẹ̀. Báyìí kọ́ wọ́n sì ń lè pàdé jẹ́jẹ́ pàmò ìyàwó kankan sọ̀rọ̀ náà àlẹ́ sẹ́nà. Ayé wa kọ́lọ̀ wọn ti ti ìwà jẹ́ ìjọba ti bá Ìyẹn ló jẹ́ pé ìṣẹ̀dá nínú wa ọ̀rọ̀ ìwà jẹ́ náà. Báyìí wọ́n sì ó ní àná ọgbọ̀n mẹ́rin lẹ́yìn ìgbà wo ìgbẹ́ni rẹ̀. èmi ìjà ọkọ̀ ẹni tí ọkọ̀ sí ìpínlẹ̀ pa àdìsẹ́sí náà táwọn yòó ti wọlé ìgbà ọkọ̀tọ̀. àdìsẹ́ tó wá àdìsẹ́ ní ìfẹ́ ọlọ́run àwọn ìlànà tẹ́tẹ̀ ti wọlé títí tó wà lóko àti ọ̀sẹ̀ lọ kó fẹ́kọ̀ọ́ láti bí wọn ga. ó fẹ́kọ̀ọ́ láti bí wọn ga gàdó dáa. torí pé ipò tó ka tó ka ẹ̀ lóṣù kí ni ilẹ̀ ìwọ̀n wà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn ènìyàn kọ́ àwọn ọ̀sẹ̀ pẹ̀lú màá wáyé àwọn akẹ́kọ̀ọ́ yóò máa láǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ti àmọ̀lá ẹ̀ka ni wọ́n láǹfààní fún ọlọ́run àwọn ibi báyìí tó wà lábá lórí ayé ó ti máa ń mí o ó máa ń ṣe ìpè ọlọ́run wa àwọn òṣìṣẹ́ pẹ̀ ó wọ́n máa fi ìjọba wa kó àwọn oníṣẹ́ ìkàlẹ̀ nínú ẹ̀ náà ìyẹn wọ́n á pàṣẹ pé pé àwọn olùgbàgbọ́ òdodo ló fi láǹfààní láti ṣe nínú àṣìṣe fún ọmọ bí ó Àwọn ọmọ wa pè é ṣẹ́fà káàkiri wọn náírà síta. Àwọn ọmọ ẹ̀ka ní ìgbé báyìí. Wọ̀sẹ̀fà ẹni yóò ẹni yóò àwọn àlejò ọlọ́run àwọn àlejò náà ìgbé báyìí. Wọ̀sẹ̀fà káàkiri olùdóòrò. Bẹ́ẹ̀ ni àwọn olùgbàgbọ́ òun náà ti bí wọ́n ti ṣe pẹ̀lú. Títẹ̀ títẹ̀ ń kọ́ ó ti mú àwọn ọ̀fẹ́ nínú rẹ̀. Ó ti mú àwọn ọ̀fẹ́ nínú rẹ̀. Àwọn tó wá kú ìtòsí tó lè mú ọ ń bọ́ sọ́kàn nílùú ilẹ̀ àrùn ọba sáànù ọ̀gá ìlú ìlà yìí. Àlejò sọ̀rọ̀ mọ́ àwọn àlùfẹ́lá ọlọ́wọ́ ọmọ wa fún ọmọ ìlú rẹ̀. Àwọn ikọ̀ fẹ́ yóò fẹ̀sùn wọn jáde fún omi rẹ̀ ni. Gbọ̀dọ̀ olójú mi ní àmà yóò fi mi nà ọmọ lẹ́nu ní àmà ìlú wọ́nyíkọ̀ ọ̀kọ̀. Àwọn tí ò sí ẹrẹ rí. Àwọn ọlọ́wọ́ sì ní ìjọba àwọn báyìí wọn bọ̀ torí pé kí ni wọ́n mú ọ lọ sí náà wà láyà omi ìdè wọ́n wà á lọ ọkọ ẹ̀ wọ́n nínú omi yẹn wọ́n lé ní gbogbo ara wọn tó fi tó lè yẹ lẹ́yìn gbogbo àtìgbà àgbègbè ara wọn máa wá sọ padà ìgbà tó bá jẹ́ àìsàn náà àwọn ìrántí náà ti wá ká lọ́nà pé àwọn ilé yìí lọ́kọ́ lọ ọdún rẹ́rí. Wọ́n kọ̀ wá pé àwọn ilé yìí làwọn bá àti ọlọ́run bá bí ìrètí ti ó ní kí ni ìlànà èyí ò ní wọ́n pè tó àwọn tó ń fi lọ́lẹ́ ìdá ìdẹ́wọ̀ bọ̀ á sì lè ojú àbá òjòjú ara bákan ní pé nínú àwọn ọ̀sùn bẹ́ẹ̀ ìdè ìsáyé ìṣòro náà wà lọ́wọ́ tó ti di àlùkò ti kẹsẹ̀ sí àwọn ọ̀dọ́ wa jẹ́nẹ̀ ti sáàbí. orí pé èèyàn wà fẹ́ wọ́n wà jẹ́nẹ̀ láì ní ìfò rárá.

kíkì ọlọ́run yẹn máa fi kí àlejò káwá wò lọ káwá pọ̀ sí àwọn tí wọ́n ti lọ sáájú wa kí ọlọ́run wọn máa fi kí ni wọ́n tó wọ́n ti ṣe láwá kílẹ̀tẹ̀ fún wa. a ti ṣe fún wa a wò pé ẹ sáà fún ọlọ́run ọ̀gá bá wa kó sọ ní àbáyọ. náà ìgbàgbọ́ àwọn wa ká ọ̀sẹ̀ láì jẹ́ ní àbí wa ká àwọn òbí náà ọ̀sẹ̀ sọ ni àwọn ìlànà ẹgbẹ́ láàyè ṣìkò láàyè ṣìkò ẹgbẹ́ ìjọ ojú ọ̀run. bákan náà ni pé láàyè sẹ́kù fún ilé ìfẹ́ wá sí ìjọba ọ̀gá fúyà wọ̀ láàyè sàwùn bẹ́ẹ̀ ni mo lè wá ilé pé á dá ilé ìwọ̀ ní ara kábínẹ́tọ̀ fún ara àwọn káàkiri wàhálà wọ́ọ̀lù pẹ̀lú ọlọ́run ẹni wọ́n bára ní. ọlọ́run ẹni wọ́n bára ní. àti àbára ẹni sọ̀rọ̀ ní náà wọ́n bá ṣàkóso ló wọ́n sọ̀rọ̀ ó lè ràlẹ́ bí yàrá wọn wà ní ìjà rẹ̀ bí a fẹ́ràn kò sí fún wọn. alẹ́ bí yẹn هذا ذكر واجب هذا ذكر كما هو من الناس كده هذا اللي طلع فيها كتاش او كما تواجه يوم وده كان من الغرفه دي ان كان اللي جوه هو بيكون Sọ́lá ní ọ̀fẹ́ ní ọ̀nà ìkàlẹ̀ mú kálukú. Ó wá ti di wọn lásìkò. Kó máa lu tó wọn lè tẹ̀ra wọn kí ó lè tẹ̀ra wọn sí ẹ̀rẹ̀. Kó má sì pé yóò wá ọkọ̀ yóò máa fi gbàgbé lọ́wọ́ sí wọn wà bákan náà pé ìṣẹ̀fẹ̀ tá à ń sọ yìí àwọn jẹ́ ìṣèjọba ìyá náà nínú àwọn ọ̀rẹ́ ìṣẹ̀fẹ̀ míì ìjọ tó wáyé òun náà lè ṣètà nípa Muhammad ọ̀gbọ́n àwọn àlùfẹ́ fún àwọn ọ̀dọ́ ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sí àlẹ́ ẹ̀sìn wọn wọ́n ti rí àdó dáadáa wọn àtàlẹ́ àwọn bákan náà lè ṣe dáadáa wọn yìí ìjẹ́ tí wọ́n wọlé àìdáwò ìjẹ́ tí wọ́n lè yìí wọ́n rán ìjẹ́ náà wọ́n lójú bá fẹ́rẹ̀ lè fẹ́ wọn ti jọ ní. ẹni tí ó wà jẹ́ńdẹ̀ kò gbé òun ẹ̀ fẹ́ pé iṣẹ́ dáadáa rẹ̀ ọ́ tẹ̀wọ̀n ju àyíká lọ. ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ sí bá fẹ́rẹ̀ ọ̀tọ́ni àbáyọ. àwọn olùkọ́ wa lọ pàṣẹ kì í sáré lóko àn kọ́kọ́rọ̀ wọn àbẹ̀lẹ̀ àrọ́ọ̀mù. àbẹ̀lẹ̀ àrọ́ọ̀mù tọ́lọ̀ ọba àdìgbò aláwọ̀ ìgbé àwọn ẹni yẹn wọ́n wọ àdìgbò náà lókè lè báyìí. òun ti wọlé bẹ́ẹ̀ náà wọ́n ti ń kọjú lẹ́dà rẹ̀ tí wọ́n bá ti kọjú lẹ́dà wọn báyìí ṣe wọ́n ń fi ọlọ́pàá ọlọ́pàá wọlé ojú kò rí jẹ mẹ́wọ̀ nínú àwọn tí wọ́n mú àwọn àtàkùn ẹ̀kọ́ àwọn iṣẹ́ dáadáa wọn wọn àwọn nínú àwọn àwọn náà làwọn tí wọ́n ti ti láti lójú ọ̀nà lọ. ṣùgbọ́n àwọn yìí wọ́n ti àwọn òbí wọn. bí a ti mọ bí wọ́n ṣe kò jẹ́ kí wọ́n wọlé. òkú àlẹ́yìn àwọn òbí tí wọ́n tajà bẹ̀rẹ̀ sí o. wọ́n á lò fún àwọn àlejò méjì láàrin àjẹ́lẹ̀ láàrin lẹ́yìn. báyìí kọ́ adébíyàn èyí ó sì gbàgbọ́ àwọn ohun tó ti pé wọn lẹ́wọ̀ òun ti wọnú tó wà láti méjì ìfẹ́ wọn nígbà kan láti mọ oṣù kìnnìún lórí lọ àlùjáde bákan náà ni pé àwọn fẹ́ mẹ táwọn ti lẹ́tọ̀ọ́ sí pé ìfẹ́ ni wọ́n wọ̀ pẹ̀lú iṣẹ́ wọn pẹ̀lú iṣẹ́ wọn. alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ wọ́n ti fẹ́ fẹ́ náà wọ́ ìrọ̀lọ́wọ́ pé yóò ti lù ú. wọ́n ní gbìyànjú àbọ̀dìkan wọn wọ náà táwọn ní ọmọ àwọn ìgbésẹ̀ lọ. àní ni oṣù kejì yóò fa ìbálẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀dọ́ òde wọ ní rárá. àwọn ọ̀gá ìlú ní kí wọ́n ti gbé wọn wọ náà rẹ́ sí. ìṣẹ́ wọn bí wọ́n ti ló ń wọ́n ti dáadáa o. wọ́n ti dáadáa. òye wọn tàbí wọn sáájú ẹ̀wọ̀n gbáwẹ̀ wọ́n torí àwọn bàdà yìí náà ṣùgbọ́n àwọn ìyá wọn olùkọ́jú wọn kò lè mú ọ̀rọ̀ rẹ̀ lọ. èyí ìlọ́pọ̀ tún àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó ń gbé lọ́kọ̀ sọ́ọ̀bù ẹ̀ lòmìn ní àwọn ilé sí àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn olùgbàgbọ́ òdodo wà fún ìdílé o. òsì òsì rárá torí kékeré lórí ti mú rẹ̀ wọ inú mélòó lòún lọ lòdì kò sí àwọn táwọn tó ti pẹ̀lú káàkà lẹ̀. àwọn táwọn tí wọ́n sábà ní mùsọ́ọ̀sì kò sí oríṣi olùbákú olówó ní ìfẹ́ mùsùlùmí olùrànlọ́wọ́ wa àwọn bẹ́ẹ̀ ti lò wọ́n lọ́mọ̀ tó wọ́n ń jọba ọ̀pọ̀lọpọ̀ dáadáa kí ẹni bọ́ máa lọ kéré rárá lọ́pọ̀lọpọ̀ ti ọ̀rọ̀ rù tó wọ́n lé ẹni bọ̀kan ara rẹ tó bá yẹ kọ́ ayé ni mo wò nílẹ̀ bá fi mà. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ mi tó ń dúdú wà ọ̀pọ̀lọpọ̀ tó ní àjọ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún òsì sí rẹ̀ àwọn ọ̀sẹ̀ yìí yóò tẹ̀ sábà bí kí wọ́n kọ ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti ráàlì tẹ́sílẹ̀ wọ̀ ní ìdílé àná níbẹ̀rẹ̀ pẹ̀. orí pété ìdìbò yìí là ń sọ. àwọn ẹni yìí wọ́n lọ́ àwọn mẹ́rin àlejò padà gbọ̀ngbọ̀ngbọ̀ sọ̀rọ̀ ni wọ́n kúrò nínú mẹ́rin. ọ̀rẹ́ mi tó ní ṣàbá àti ìyá ọmọ lọ fi yára ní àná àti ìdìbò ìgbẹ̀yìn tí wọ́n ṣe àrùn ìjàmbá ẹ̀sìn lọ́kùnrin àwọn tí wọ́n tẹ́lẹ̀ gba gómìn nígbà wọn jọ lẹ́yìn ìjàmbá rí lẹ àrùn ìjàmbá ẹ̀sìn lọ́kùnrin. inú ọ̀rọ̀ ní àdìpọ̀ àwọn ọ̀rọ̀ fẹ́rẹ̀ ó ní gbogbo àdẹ́dìpọ̀ kan ọlọ́run tó wọn ní gbígbà àjọ àkọ́kọ́ ó ní gbogbo wọn pátá òǹkàlùkù ti ká lórí lórí ẹ̀rọ ayé wá pàṣẹ ní mọ́kọ́ máa ń lé ìjọba àwọn ọ̀dọ́ mi tó máa ìyẹn náà nínú wa ló ló ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ mi ìṣe ọ̀dọ́ náà máa jọ ọ́ bò nínú rẹ̀ ẹ̀yọ́ ṣe ká ìdógún lórí wọn bọ̀ ọ̀rọ̀ wa nípa tó bá lè fi àwọn ṣe máa lọ gbogbo ọmọ àbúrò ìgbà rí tí wọn mú orí tí ẹni wọn rí i pé ìwà àpàlà ọ̀dọ́ ọ̀rọ̀ ọ̀bà àti ọ̀dá ìmàlọ́ ìyẹn ọlọ́run ìwọ̀n kúlẹ̀ báyìí kọ́ máa ń pè rẹ̀ màkàtà tó nílẹ̀ bí nǹkan bá wù ọ́ máa sọ̀rọ̀ ó máa gbọ́ ọ̀rẹ́ lẹ́yìn. àlejò mi máa wá sí bí ọlọ́run àwọn ọjọ́ mi yí ẹ̀rí àwọn ọjọ́ mi yí ẹ̀rí ọlọ́run ti ọ̀la tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rọ ìjọba lọ sínú rẹ̀ gbogbo ẹni tó bá ní ìtàgbọ́ bá náírà ẹ̀rọ bí ìtẹ́nu rẹ̀ máa lọ bọ́ ọ tí wọ́n ti dẹ́gbẹ́ nínú padà tó lọ́wọ́. Ìjú ọ̀gbọ́n rẹ̀ ì máa ń yin ọlọ́run bá ì máa ń yin ọlọ́run bá. Àwọn ọmọ ogun tó nílé ìrànlọ́wọ́ máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ máa ṣiṣẹ́ wọ́n máa gbàgbẹ́rẹ́ bí ìlú wọn bá wù ọ́ láti máa jọ lóhùn fara fún ìyàwó sí ìmọ̀ọ́sì ìmọ̀ọ́sì. Bí wọ́n ti lọ lọ àwọn náà àwọn ọ̀dọ́ mi ó tún wọ́n sí ọmọ ọ̀gá ọ̀dà tàbí bí zárọ̀ sí ọmọ ọ̀gá bàbá alápẹ̀jú rẹ̀ lálọ́ gbogbo ọ̀dà tí bàbá bá ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹni tó wá lọ nínú ọ̀sìn rẹ̀ tí wọ́n tún sílẹ̀ rẹ̀ tí wọ́n máa lọ lọ́rọ̀ gbé tí wọ́n ti kó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọlọ́run ti lè rà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìlú olúwa ní àjọ ìdílé ẹ̀ bá àwọn ọ̀dọ́ báyìí wọ́n ọlọ́wọ́ gbogbo àwọn tí wọ́n nígbà tó tó kéré jọjọ ọjọ́. àtìlẹ̀ àtìlẹ̀ àtìlẹ̀ nípa ọ̀rẹ́ àtìlẹ̀ ìrìnà ọ̀dà yìí. bàbá mi ká pọ̀ sí ààrẹ pẹ̀lú ọmọ ó kéré jù bẹ́ẹ̀ lọ ó kéré kéré ó kéré. ní wọn lọ sí ilé tí wọn tún wá sí lẹ́sẹ̀ nínú padà lọ́wọ́ mẹ́kẹrin nínú padà lọ́wọ́ mẹ́kẹrin nínú wọlé tó máa yin ọlọ́run tó máa bí tí wọn tún wá ń kí lọ́run tí wọn tún bẹ́rẹ̀ ọmọ tó tó ní ìbẹ̀rẹ̀ wọ́n ti kún ìrọ̀rùn ọba mi ìdánilì ìgbìmọ̀ kọ́lẹ̀ láìlá àti ọ̀gbọ̀n yóò dá fún mi gbogbo àwọn tó ń ṣe láìlá ẹ̀kọ́ ọ̀la yìí ní ìgbàgbọ́ bí ìlọ́kùnrin wọlé ká lè fọ́ ọmọ náà. إليه ومن ذاته وجلالاته mufidi tọ̀tọ̀ mi kura mufidi tóbi mi kura mufidi mọ̀tọ́tọ̀ mi kura mufidi káyìká mi kura ọ̀dà nìyẹnì yá tọ̀tọ̀ lẹ̀ lẹ́yìn náà lọ. Kúpẹ́ ní ọ̀dọ̀ báyìí lọ pátá ìgbìmọ̀ mi kò dá ìlú wọn. Bọ́lá ṣe kéde, bọ́lá wọn kò fún ẹni tó sọ láàyè àyọ̀wá yóò ti fún ọjà ìlú rẹ̀. Ẹni pé ìrìn àjò yìí ìrìn àjò kẹtọ lágbára ni. lórí kékeré gbogbo náà ń sọ yìí kì í sì rìn àjò ọlọ́ kì í sì rìn àjò kẹ̀kẹ́ kì í sì rìn àjò oṣù kẹ̀. bẹ́ẹ̀ sì ni bí ẹ bá tó láàrin náà yọmọ tó sọ ìyẹn ayé bí ẹ bá tọ́ ọmọ ní ayé lọ́jọ́ wọn lábẹ́ yọmọ tó sọ ìwà àbí kí ọ̀gá ẹ̀kọ́ àyàwó nǹkan tó lò wí. Bẹ́ẹ̀ ni gbogbo rẹ pátá, gbogbo mẹ́tàlú láyé pátá, ìyá àtòrí náà ìjọba, ìyá àtòrí náà gáàsì, gbogbo nígbà rẹ mẹ́. Wọ́n òkú rẹ̀ yọ̀ kan tó lé ní wọ́n mú jáde nínú jáde mẹ́wọ̀n. Òkú rẹ̀ kan tó wọ́n mú jáde nínú jáde mẹ́wọ̀n yẹn, àbíbi ni ọlọ́run wá pàdé fún ọkùnrin pa. Hmm. Ìgbà wọn kò pa òun wọ́n ti fi ayé láàrin ìlú rẹ̀ láti dáná pátá. Ẹ wò kẹ́ báyìí òfin náà yọ̀ kan tó gbogbo pa tó ń mú jáde òun ti kó mẹ́ta ń kó mẹ́ta ń yìí pátápátá láàrin ọ̀ka ìlú ẹ̀. ẹ máa ìdí ń tẹ́lẹ̀ àbá rẹ̀ bàbá ń tẹ̀ àbá rẹ̀ tẹ̀lẹ̀ ìjà òwò lè rí káàbọ̀ wá sọ̀rọ̀ tí wọ́n ti wù gẹ́gẹ́ káṣí ìwò tó ń tẹ̀ láàrin sáà ẹ̀wọ̀n òwò sí àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ká wá láàrin ní ìpín Adébẹ̀ ní àwọn sábàlì kan lọ́wọ́ àwọn ìgbéra ìfẹ́ ká àwọn ìgbóni ìfẹ́ ká àwọn ìgbóni wọn rárá. Káàdì ní ọdún ọ̀táwó bá òbí ìfẹ́ ká ti sọ. Àwọn ọmọ padà ṣe é. Àwọn ọmọ àtúntàwọn àtúntàwọn aláì akáwọ̀ ẹ̀kọ́ làwọn bá lẹ́yìn tó ọ̀nẹ́. Ẹni tí ó ti bẹ̀rẹ̀ náà ni. Bákan náà ni pé àwọn àbùdá wà ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ̀rẹ́ ti dáná ilé ẹ̀kọ́ bí pọ́sẹ̀tì ẹ̀rí lọ. Èdè ìbẹ̀ èsì ìbẹ̀rẹ̀ rẹ̀. Mo ní pé dáradà wọn bá ń yàtọ̀ ọ̀tọ̀. Èmi ìlú ọ̀rọ̀ wá ní kí ìsẹ̀ ilé ọmọ àyàtọ̀ ọ̀tọ̀. Àwọn ọ̀sẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti wọ́n ti ní kàdé ìsọ̀ ọ̀gá wọn lọ láti fẹ́ fi bẹ̀rẹ̀ pẹ́pẹ́. Ilé ọ̀gbìn náà wọ́n ọ̀gá wọn ti pẹ́ ní ẹ̀mí wọn náà. Olúbàdàn ti ní ẹ̀kọ́ pé á ah, àwọn ilé yìí á gbọ́dọ̀ kù sí lọ́dọ̀ ọlọ́run ìlú ọ̀dọ́ ọlọ́run agbọ́dọ̀ sùúrù jẹ́ látara táwọn òbí ayé sùn. bákan ní pé alẹ́ ìsọ̀rọ̀ máa sọ̀rọ̀ lẹ́sẹ̀lá wọ́n bí ilé ìwé àbùtọ́ọ̀nù ètò bàbá rẹ̀ orí ń dáàbò bọ́ọ̀lù àwọn bèbè yìí. ipa tó ní kó ìdánwò gbogbo àwọn alágbàmọ̀ sí ọ̀tà sí ọ̀tà ìjọba yóò gbà níbi alẹ́ ìsọ̀rọ̀ máa sọ̀rọ̀ lẹ́sẹ̀lá àwọn bí àbùtọ́ọ̀nù ó bí àbá wa á ipa tó kó ní àdéhùn ìdílé. Torí tí àdéhùn sọ̀rọ̀ mọ́ wà lójú àkọ́kọ́ bàbá láyé. Bàbá àbàbá tó pẹ́ láyé nígbà tá lè lè lọ́mọ tó kẹ́jọ ọkùnrin àbálẹ̀ ti kú láyé. Àwùjọ níbi yẹn ló bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú àdéhùn ìdílé ó sì tọ́jú ẹ̀ dáadáa. Ó sì tọ́jú ẹ̀ dáadáa. Ọwọ́ ẹ̀ náà lọ́wọ́ àti tọ́jú ẹ̀ òun náà lọ́pẹ́ àwọn ọdún títí ọlọ́run ìgbèrè. Bọ́lá ọ̀sán wá pé ìdẹ́gẹ́jì òfin ní ọlọ́run ọba àwọn kẹfìrí tó tó fún ọ̀rẹ́ ilé kan fún wọn pa àtúntò ìpínlẹ̀ rẹ̀ ti fún omi rárá tó fún wọn yọ owó àtìyàwó rẹ̀ ṣe ọ̀dùnjà sílẹ̀ sílẹ̀ kọ́ àtúntò ìlú ọ̀gbà láti èkó láyé ọgbà níbi ìlú tó pọ̀ jù ọgbà níbi ìlú bẹ́ẹ̀. àdéhùn mo fi sọ̀rọ̀ àdéhùn fún sọ̀rọ̀ àwọn ibi ọlọ́ọ̀kẹ́ òbí lọ ọlọ́ọ̀kẹ́ kọ̀ọ̀kan ti

ọlọ́run kan wá sí ní pẹ̀lú ìjẹun bí ìdàgbà nìkan wọ́n wá fi sí ìdàgbà nìkan òun náà nínú mẹ́kọ́jẹ́ yí pé yóò pèmí ni yóò ra ń jẹ kókó rẹ̀ yóò ra ti kókó rẹ̀ torí pé náà fún mẹ́kọ́jẹ́ yóò fẹ́ fẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ní wọ́n bá wá yọ sábàrà àtìgbẹ́ ní ṣàkíyèsí báyìí kan láti fi ẹ̀yẹ̀ fún ìyá rẹ̀ ilé yẹn wọ́n máa dúró dé gbogbo bẹ́ẹ̀ ṣùgbọ́n o yẹ́sì ilé ó sì máa wò ọpọlọ ló sì máa sọ. ẹni náà lọ lọ́dún ìgbàlọ́ máa tó yí o ẹni tí òwò àti ti ara ń kọ́. bákan náà ìgbésẹ̀ tá a bá ní ìyẹn súnmọ́ ẹ̀ bákan mọ́ ní òṣù máa lè sọ̀rọ̀ wọn wọ̀ lọ. ẹ̀tọ́ bàbá àtẹ̀sí díẹ̀ yóò súnmọ́ fún pẹ̀lẹ́ tó bá bẹ̀rẹ̀ yẹn. síbẹ̀ síbẹ̀ gbogbo rẹ̀ lọ́tà tó lè fi kún lẹ́nu nítorí bí ọ̀gá ìsìlámù gbogbo ìrànlọ́wọ́ tó ní ṣe fún mi. Ní ló jẹ́ pé ẹ̀sìn sọ̀rọ̀ àwọn àjà kì í sọ̀rọ̀ àwọn àwẹ̀wà. Oníbi náà yẹn bá ń tẹ̀ wá láyé ọkọ̀ ẹbí ló máa ń tẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń gbàgbé ìyá náà. Jẹ́bi àyíká wa kẹ́ni ẹ̀dì òkòkò tó bá ní ẹ̀fẹ́ láyé ọlọ́run ìgbà tó yọ ìgbà ara ọ̀run náà ṣe púpọ̀ mẹ́. Púpọ̀ tó ti ṣe yìí, ó kéré jọjọ́ ní ojú òòrùn sàárè. Ó bá lọ lọ láti ọ̀sẹ̀ àwọn tó bá ní ọkọ̀ wọn fi fi ẹsẹ̀ wá jọba fi dé kọ́ ọlọ́run fún àwọn ẹni ẹni ọ̀bẹ tí mo tọ́ ní àwọn ọkọ̀ torí pé kí ni bẹ́ẹ̀ni wọ́n ti kò gbọ́ kú òun fọ́nà òkè kú láyé sẹ́kọ̀ tó kí àwọn ti kọ̀ fọ́nà ìyẹn lọ́dọ̀ lọ. ó sì fún àwọn ọ̀kẹ́ lẹ́bí ọ̀kẹ́ nínú omi dáadáa ló lè pọ̀ àwọn tó sì ń ọlọ́run fún lẹ́nu ọ̀kẹ́ يلي أمامه زكريا يحيى إمام نووي إمام نووي tó ṣe bọ́ sí àyè tó gbajúgbajà káàkiri tó ti rí àyè sọ̀rọ̀ kí n tí wàá tó kọ́ o wọ́n bá ti ẹ̀ lẹ́nu ní ìṣòro láyé òṣèré ìṣòro láyé iṣẹ́ olórí tọ́lọ̀ ọ̀dà tó yẹ ayé òṣèré. sọ́nà àwọn ọmọ wò yá kí ló dé títí àyọ̀ máa tẹ̀ka báyìí láńlẹ̀ náà wò ní àtúntò rẹ̀ yá kúrò tó wà ní Kọ́sọ́bà ti máa ń bẹ ní láìsí ìsìláàmù tí ò bá ti ìdáná sọ̀rọ̀ nínú ìgbà. Fàyọ̀ kú sí sẹ́yìn òkú kú rẹ láti bàjẹ́ tó kú rẹ ajá ìmọ̀ọ́sì wa ló dé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So látara kékeré ni ọlọ́run rárá fún wọn. Gbogbo òun ẹ̀ ní alẹ́ sọ̀rọ̀ wá wọ̀ rẹ̀ tẹ́lá yóò sì kẹ̀ fún bàbá rẹ̀ tó jẹ́ kékeré yìí ìbẹ̀rẹ̀ ní owó nínú náà yóò tẹ̀ máa fi àyè tó fúyẹ́ máa gbẹ̀lẹ̀ ṣùgbọ́n fúyẹ́ yẹn ní láti gbẹ̀lẹ̀ sí kọ́nà kọ́nà wa ọ̀ bára kọ́nà owó lápò gbogbo àwọn àbí wọn ẹ̀fà rẹ̀ lọ́wọ́ wọn kí á fún. والصلاة والسلام على رسول الله عليه وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم القيامة وما عباد الله تفقهوا في الدين وان شفاعه النبي صلى الله عليه وسلم الايه التوحيد فقط قال النبي صلى الله عليه وسلم لا أنزلن احدكم ياتي يوم القيامه على عقبته بعير له غراب او شاب له معناه او وقعه مستنفق فيقول اكفنا الفتن فاقول قد افلحت لا املك لك من الله شيء متفق عليه ولنا نقول كلام كلام الله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 owó tó kọ̀ọ̀kọ̀ wa máa ń mú ẹ̀sùn olùbójú. àgbà bí ẹ̀sìn yẹn ti fi ayé wa àgbà bí ẹ̀sìn yẹn ti fi ayé wa. ìjọba jẹ́ sùn là á máa owó tó fẹ́ mú ni. ìjọba tó wà yìí là máa ń bàbà jù. ìjọba tó wà yìí là máa ń bàbà jù. bẹ́ẹ̀ sì ni tí ìjọba wà àgbọ̀yé ẹ̀sìn àgbà kò lè mú ìwà lẹ́nu nígbà tí àwọn ènìyàn ẹ̀rẹ́ kan máa ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ kan ní gẹ̀ẹ́sì wọ́n ní gẹ̀ẹ́sì àdìsẹ́ńtà ẹ̀ wá tí wọ́n máa ti dáa lọ wọ́n máa ti dáa rẹ pẹ́pẹ́ yọ̀ọ́ àti táwọn ń ṣe yẹn kú àwọn fẹ́ ìyá yìí kí ló wá wà wọ́n ti àgbọ̀ gẹ̀ẹ́sì tí ó ka ìmọ̀ yẹn kú. apáṣọ náà ní ìṣòfò àti ìmọ̀ yóò ti dá ọ̀dọ̀ fẹ́ wá ìgbà fún ìwé ṣe dáadáa. Ìgbọ́ ẹ̀sìn dáadáa lọ́wọ́ bá ṣe kí o. Ìgbọ́ ẹ̀sìn dáadáa lọ́wọ́ bá ṣe ọ̀dàkà. Ìgbọ́ ẹ̀sìn dáadáa lọ́wọ́ bá ṣe àjẹ ọmọ. Bẹ́ẹ̀ là á ní wà láàrin ìdásíra ohun yọ ọmọ. Bẹ́ẹ̀ náà ni ọmọ kí ló yẹ kí ìhun ní láti wọ́n kẹ́. Nípa ọlọ́run ní pàdébì ní àti kékeré rẹ̀ yóò gbà wọn ẹ̀rù lórí àwọn ọ̀sán tó kéré náà lábọ̀ yẹn ìtẹ́ ìlú rẹ̀ lára wọn lè yorùbá bí tí a bá tó wọ lọ lẹ́kí wú ẹni tó ní tí máa ń tó wà láti lẹ́wọ́ sùn lè sílẹ̀ yorùbá ní ọ̀rọ̀ bí wú. torí pé bí àbúrẹ́ bá wọ́n jà á tí wọ́n bá nílé ẹgbẹ́ wọn lọ́sọ̀rọ̀ ìgbẹ́ ọmọ mú títà ọ̀sẹ̀ rà wá wọ́n rẹ̀ ní sùn ọmọ mú ọmọ ẹ̀ta ọ̀sẹ̀ rà wá á sì sáré ọmọ ẹ̀ta ọ̀sẹ̀ náà ní káfíńtà ọ̀sẹ̀ yẹn. torí pé bí òní wa òní ìkẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni àlọ́lá àbáyọ. Mo gbọ́ níbi ọ̀rọ̀ kúbẹ́jọ́ adáró níjọ́ kan. A wà ní ìṣẹ̀, wọ́n wá ń tilẹ́jọ̀ kan. Orí bí ìgbòho ń lọ́yẹ̀ àwọn dọ́kítọ̀ àwọn akẹ́lẹ́bí dọ̀tọ̀ oríṣiríṣi àwọn kòfẹ́sọ̀ tó wà kálẹ̀. Wọ́n wá ń sọ fún ọ̀pọ̀ àkàlẹ̀ ń lọ́lẹ̀ pé ẹni tọ́pọlọ rẹ̀ bá ti tọ́ bá tí ò lọ́pọlọ òun lẹ́ẹ̀kọ́ pé ó yá ẹ̀jẹ̀ mọ́ bá lọ́ra bá. Àbá mo fẹ́ kọ̀ lọ́sẹ̀ àká torí pé kí ayé pọ̀ lọ́pọ̀lọ́. ọmọ tó wà lọ́pọ̀ àbá títí ń kẹ́kọ̀ọ́ títí ń gbọ́dọ̀ ẹ̀kọ́ yẹn ọ̀pọ̀ àmọ̀kọ́rọ́ ìwọ́ kan wà máa wá ọmọ yìí ọ̀pọ̀ àmọ̀kọ́rọ́ rẹ̀ kí lọ́ọ́ bá bọ́ọ̀ kùtù. àwọn ẹni wá bá yọ̀ọ̀gá pé odò yá admission. báyìí yóò kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó kọ́bi ti kẹ̀kẹ́ lọ́dọ̀ wa. ẹ lórí pé kò ní ìfọ̀rọ̀ lọ wa àwùjọ ẹgbẹ́ ọ̀pọ̀ máa ṣe èmi ìní ìjọba ẹgbẹ́ yìí ọ̀pọ̀ àtìlẹyìn lórí pé kò ní ìfọ̀rọ̀ lọ wa dókítà wa ń sọ lẹ́yìn ọ̀sẹ̀ pòfẹ́sọ̀ lónìí wọ́n ní kí ó ní kí ètò ètò parẹ́ ìkéwú pé ẹ̀yin pòfẹ́sọ̀ tẹ wà ń kalẹ̀ yìí dókítà tẹ wà ń kalẹ̀ àwọn máa ń sọ fún yẹn fásitì kalẹ̀ àgbàdo òkè ìtú ẹ̀ tó kéde yìí láti yẹn náà kéwù náà lábùyè. Ìdílé àwọn ìkúlẹ̀ fún yín o. Gbogbo báyìí ó kẹ́ bá ọ fẹ́ jọ wá léjó nítorí ìjọba ti wọ́ parí. Èmi wọ́n ti ẹ̀mí pé ìwò kúrò tó fẹ́ẹ́ máa ń sọ. Ọ̀pọ̀ àwọn pòfẹ́sọ̀ àti mẹ́tọ̀ pòfẹ́sọ̀ kúrò kúrò fẹ́ẹ́ máa ń sọ. Nígbà tó lọ pòfẹ́sọ̀ ọ̀gbẹ̀ni tó ń sọ láìpẹ́ yìí. Nígbà tó bẹ̀rẹ̀ sí máa sọ ara rẹ̀ nípa ìgbìyànjú àwọn pòfẹ́sọ̀ wọ̀ fún ti ṣe. Ó wá ń sọ fún àwọn tó wà nípa rẹ̀ ó lù wọ ìwọ̀n tó yẹ kúrò ẹ̀ ó ní professional work tó wù ú ṣe ó ní kó wọ́n marriage ó ní wọ́n I I in reality I did nothing. ó ní kí n bá ní kí n sọ̀rọ̀ rọ̀ fún mo rí kí n rí kẹ̀kẹ́ níta nítorí sí alẹ́ mi ọwọ́ ìṣọ̀tẹ̀ kẹ̀kẹ́ láyé professor ni o. ó máa ń sọ fúnra fún àwọn èèyàn lọ́rọ̀ rẹ̀ ó ní tẹ́lẹ̀ máa ń ṣe ń gbà yẹn ó ní ẹ̀rọ wá sí ọ́fíìsì rẹ̀ máa ti káàkiri ó ní gbogbo ọmọ tó ìkáàkiri àgbáyé kò ní wọn bẹ́ẹ̀ ní lónìí láti ọ̀pọ̀lọpọ̀ ó ní wọn àwọn ní pé after ten years gbogbo àwọn àkókò bá tẹ́ káàkiri lẹ́sìn yẹn ní òní lẹ́sìn òun mọ́ after ten years ó ní òní lẹ́sìn òun mọ́ lẹ́sìn ìgbà àkókò lẹ́yìn yẹn. àkókò láyé làgbẹ́ máa ń dùn ọ̀rọ̀ tó kọ́ra jọ ọ́ gbogbo àwọn àjọ ọ̀rọ̀ àwọn ọ̀gá lọ́gàlọ́gà ẹ̀ẹ́dì kì í kú ọ̀pọ̀lọpọ̀ tó máa ń parí sí àti àgbà ló lè fọwọ́ èrò rò bá dé ọlọ́kọ́lọ́ ọlọ́ àwọn èsì ti ní àtijọ́ ẹ̀rẹ̀ ti kò láyé gbogbo lẹ́sìn orí láyé nínú ẹ̀mí lọ́wọ́ ti ń nà yín ó wá ní bí ìjókòó akùnrin ẹ̀mí la wà á lé ṣé bá ní kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ ọmọ àtẹ̀wọ́n láti ìwọ̀ làṣàwọ̀ ẹ wọ́n fi ọdún wẹ̀rẹ̀ kí kí nǹkan wá nígbà tí wọ́n lè fi kájíká ẹbí tó lè fi ọ̀tà bọ́ọ̀lù bá dá wàhálà dé àti bàbá àti bàjọ́ àti àgbàdàgbà a táwọn ìlú ọ̀gá bàdá nípa wáyé àgbàdàgbà ẹ̀ ẹ̀ lómi bẹ́ẹ̀ pàdé ó gbà wọ́n ti bá wọ́n rẹ̀ nínú àtúntò bẹ́ẹ̀ ti lọ àwọn tó ti lọ àwọn tó ti gbọ́dọ̀ bá yẹn bá lọ́dún mélòó ìṣùgbọ́n mẹ́rin ọ̀dọ́ tó máa fi àká òwò tó máa fi àká òwò tó máa fi láyé.

gbogbo àti akẹ́kọ̀ọ́ tó wù ẹ́ máa jù ọ́ gbogbo ẹ̀mọ́ ìṣọ́kọ́ tó ti mọ rí mi. wọ́n ti bẹ̀rù ilé ayé ni wọ́n ti dàpẹ́ ẹ̀sìn tí wọ́n ti mọ kí ẹ̀ tó wọ́n ti ẹ̀sìn máa sọ fún báyìí lọ́ba ìgbéra ọlọ́dún ìgbà tó bá kẹ́kẹ́ ní ẹ̀rọ ọ̀gá inú ọ̀gá tó báyìí gbogbo bí wà wọ́n á gbọ́ onígbó lọ onígbó lọ ọ̀pá mi. ọlọ́wọ́ ọ̀pá mi ni ẹgbà àwọn pàṣẹ àfíríkà gbogbo ìfíríkà máa kẹ́kọ̀ọ́ wẹ́lẹ̀ ẹ̀díṣàn ṣùgbọ́n pàrọ́tì dáhùn fún yẹn kó ní àfẹ́gbàdù ẹ lórí ọwọ́ lọ bá dáhọ́ láti dájú wọn máa mọ́ lọ́wọ́ lọ fún ọ bíbá sọ wọn ti àwọn ní kí ni wọ́n ṣe wọ́n fara fún yọ lọ́wọ́ tó wá máa wá pọ̀ wá ní àpò márùn-ún àbọ̀ kí ló dé àtìlẹ́sì ni nígbà wo lè lẹ́wọ̀ apá lẹ́wọ̀ àyíkọ́ wá tó

torí mi ti sọ́jà òun ìbá gbogbo ọ̀nà kàkà lọ mo rí pé ẹ̀ka ìlọ́pọ̀ mi wọ́n ká ọlọ́gbọ́n náà mo kò kẹ́kẹ́ ńkọ́ àwọn àti ìbá àti àwọn ọ̀pọ̀lọpọ̀ bá mi. torí ti àwọn ẹgbẹ́ ríra wa àwọn akẹ́kẹ́ náà tó ní ìyẹn àríra wa pé àwọn èèyàn ní ọ̀rẹ́ wájú sí ọlọ́run ẹ̀jẹ̀ láwọn ẹ̀ sùn. nígbà tó wá ṣe báyìí ọlọ́run tó wá wọn kò fẹ́ràn kọ́ lọ́dún kò sí lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ lásán ní sọ. Mo bẹ́ẹ̀ sì máa rí ibi sí wọn, ẹ sì máa rí. Ní gbogbo òun ni ilé ẹ̀sìn sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ sọ́dá tí ẹ bá fẹ́ bá wọn dáadáa tó ṣe gbárò sí bẹ̀rẹ̀ kọ́lọ̀ bá oyè sí dáadáa. Kọ́lọ̀ bá oyè sí dáadáa. Gbogbo gbogbo yẹn ó kúrú gbogbo kẹ́kẹ́ gbogbo jù. Gbogbo kẹ́kẹ́ gbogbo jù. Mo ní tàbí ó pe wẹ́rù yóò máa dúró tàbí àjọ pé yóò máa fi káàkiri yóò máa fi àtẹ̀sí àtẹ̀sí ìṣẹ́ fọ́pọ̀ wá ńlá mi wá ńlá mi ti sọ èyí báyìí ti fẹ́ àlẹ́ mi ní bàá tó kí wọ́n sọ pé ó ní àgbèdá tó ká nígbà tó wà láyé mi ṣe wọn. bákan ní ìlú ìfẹ́ tó ẹ̀rù náà máa wọ̀ fẹ́ ó ní àgbèdá tó kú jíjẹ́ fún láyé lẹ́yìn àwọn ìdìbò lẹ́gbẹ̀ẹ́ ìlú ní nàbà ní pẹpẹ kò sì wọlé lọ́wọ́ àbí ìlú kò sẹ́ka tó nàlẹ́ àbí ìlú ẹ̀kọ́ kọ́dà tó ń sìn lọ́gbà wa ilé ìgbọ́ alẹ́ ọ̀ títí gbọ́ akákiri lẹ́lẹ́ ló kù yorùbá ló ló gbé ẹtí òkú òde ìlú ẹ̀yọ́ ká ló ń bá àwọn wa sí ká tún wa sí ká àwọn wa sí ká àwọn ilé nàbà wa ká wa sí ọlọ́run kàlẹ́ ká tún àwọn wa àwọn bọ́ọ̀lù bid'ah itu kuat kami jika yang mengenai alamat akhirnya Allah Taala Allah Taala Allah Subhanahu Wa Taala kuat yang justru oleh Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam Allah jadi ilmu mana suatu Allah Taala Allah Taala Allah Subhanahu Wa Taala apa nanti dulu kita jadi kampung awam baru apa nanti dulu kita jadi kampung awam baru Allah Taala Allah Taala ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا بما أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حمل طوال من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعنه أن لنا وارحمنا أنت مولانا فاغفر لنا على الدور الناصرين اللهم إنا نعوذ بك من البلاء ودرب الشقاء وسوء القضاء وشماتة الأعداء وصلى الله وسلم على سيدنا محمد وعلى وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك